نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يده الله فلا مضل له ومن يدلل فلا هادي له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 وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الهمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فيا أيها الناس اتقوا الله تعالى وقال سبحانه وتعالى يوم ياتي لا تكلم نفس إلا بإذنه فمنهم سقي وسعيد فأما الذين سقوا ففي النار لهم فيها زفير وشهيق خالدين فيها ما دامت السماوات والحج إلا ما شاء ربك إن ربك فعال لمن يريد وأما الذين سعدوا فبنا قلدين فيها ما دامت السماوات والحج إلا ما ربك عطاها غير محبوب الله فأغبغ الله سبحانه وتعالى أن الناس ينقسمون يوم القيامة إلى سعيد وبيان جزاء كل من الفارقين ها الله في الجنة وها الله في السعيد وذلك شقاوتهم وسعادتهم مبنيتان على ما قدموه في دنياه من الأعمال عباد الله فالسعيد هو من عمل عمل صالحا في حياته قبل مماته والساقي هو من فرط في العمل وكفر بالله سبحانه وتعالى فاتاه المرء وهو فلس من حياة الدنيا ومن حياة الآخرة خسر الدنيا والآخرة فلا دنيا بقيت له وللآخرة سلمت له نسأل الله سبحانه وتعالى العافية عباد الله إذا ما هي أسباب السعادة كثير من الناس يظن أن السعادة في كثرة الأموال وهذا غير الصحيح هو باطل فكثرة الأموال لتنفع قارون الذي خصف الله به وبدار الحق لما بغى وطغى في أمواله وكفر بنعمة الله سبحانه وتعالى عليه بعدهم يظن أن سعادة في الملك والوليفة والمنصب وهذا لا أصل له وباده يظن أن السعادة في تنويع المعقل والمشارب والشهوات وهذا غير الصحيح عباد الله والله سبحانه وتعالى قال عن الكفار والذين كفروا يتمتعون ويأكلون كما تأكل الأنعام والنار مثوى له إذا السعادة ما هي السعادة إنما تكون بالعمل الصالح وتقوى الله سبحانه وتعالى والإيمان بالله أدعوك فالله عليكم كي الله أولي أجنجة الله كما بان نبوة محمد صلى الله عليه وسلم لوني kókó kútúbà wa yóò máa dá lórí asbábù sàádà bẹ́ẹ̀ bá fẹ́ gé léríire èèyàn kí làwọn nǹkan tó lè sọ̀yàn lé léríire kọ́lọ́n kó sí ẹnì kọ̀ọ̀kan á o má ṣe wá lé lérí ibú bá a bá ti gbàgbọ́ yé àwọn tó lè sọ̀yàn dé léríire. ẹ ti rí pé a jẹ́ pé báwọn nǹkan wọn bá ti lára àyàn èyí ṣe rinu. ọlọ́run bá sọ́nà alukahani kẹ́rì ọlọ́ni yẹ́wùm ọlọ́ni ọjọ́ àlùkìyàmà yàtì lẹ́tẹ̀kẹ́mu nọ́fṣù ìlà ìdìní. ọlọ́run lálùkìyàmà ó dé mùsùlùmí ò gbọ́dọ̀ dáwọ́sí eléyìí man shaka fihi fahuwa kafir bí ẹ bá ń ṣe èméjì pálíkì àmọ́ wá àbí òní wá nǹkan ṣe èméjì lásán kìí ṣe mùmíní kódà kó kírun jáwọ́ lọ lọ sí máa ń sọ ní Yorùbá báyà wọ́n máa ń kírun ní àmà ọwọ́ kafir ọlọ́run lọ́jọ́ kìyàmà ẹ̀mí kan ò ní sọ̀rọ̀ illa bi idni rabbi illa bi àyàfi pẹ̀lú ìdọ̀ ọlọ́run sọ̀rọ̀. ẹni tọ́lọ̀ bá fún ní yọ̀ǹda nínú àwọn èèyàn òní ó sọ̀rọ̀ ẹni tọ́lọ̀ bá yọ̀ǹda fún kò ní sọ̀rọ̀. ọlọ́ni fàmíní fàmíní hom ìwọ̀n ń bẹ àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ṣàkíyún wà sàìdù. eléyìí ibú ń bẹ nínú ọmọ ẹ̀dẹ́ ènìyàn lálẹ́ kìyàmà ẹni tí ẹ pé ọ̀rọ̀ rẹ̀ ibú ló já wà ìsìn ọmọ ènìyàn tẹ́kọ̀ ibi tálámọ̀rí tí ó já sí eríire ni. Allahumma ij'alna na su'ada yawm al-qiyamah. Ọlọ́run àbíọ́ mọ́sá kàá fún àwọn olórí ọlọ́run. Ọlọ́run ní fa'amma alladhina saqaw olúwa fẹ́ sàlàyé fún yín. Àwọn tí wọ́n yẹ lérí ibú èèyàn kí ló fà tàbí yẹ lérí ibú. Àwọn tí wọ́n lérí lálẹ́ kí ló sọ wọ́n dé lérí òun náà fẹ́ fún ọ nírò nísìn ìwọ lọ́wọ́ asẹ́sà yìí tó bá wù ọ mẹ́ òun ló fi jẹ́ pé kálukú ní sẹ́sà pé mo fẹ́ dọ́mọ náà kálukú ní sẹ́sà láyé fún rẹ̀ kálukú ní sẹ́sà pé dọ́mọ àlìjánà kálukú ní sẹ́sà ẹ̀ gbàtà ọlọ́run sọ báyìí bẹ́ẹ̀ bá ṣe é yóò wọ náà òun ni wọ́n wá ń ṣe bọ́ọ̀lù ọ̀sẹ̀ níwọ̀ alánàbí sọ pé bá ṣe báyìí yóò wọ náà wọ́n kọ̀ tí wọ́n ń ṣe lọ ọlánàbí ló wí ṣùgbọ́n wọ́n rán ni olúwa ní fa amẹ́lẹ́dínà sọ́kọ́ fàfin náà bàbá lèèyàn ṣeré ibú lálìkìyàmà iná lọ́rọ̀ já sí ìtumọ̀ rẹ̀ nu lahum fiha sàfihàn wọn ṣẹ̀hìn tó bá dijú àlìkìyàmà níta ń pè nira wàhálà ó bá wọn nínú náà ti mẹ́rin kò sí dáadáa nù náà. خالدين فيها ما دامت السماوات والحد إلا من شاء ربك موسى وننو bí wọ́n bá ti wọnú náà bá ti rárí wọ̀ alas kò ní jáde bẹ́ẹ̀ mọ́ àfẹ́ntọ́lọ́n bá sanu nìkan ló kù. àwọn tọ́lọ́wọ́ sanu yìí nínú àwọn tí ó wọlé tí wọ́n jáde nú ẹ̀ ẹni tó bá kó sí kúkúrò ní jáde o. àwọn tí wọ́n bá kó síbi ẹ̀ṣẹ̀ dúnà ṣíríkì wal kufur tó yẹ pé kò tó ẹbọ kò tó kúkúrò àwọn ni wọ́n padà jáde nù ná àtìkíní àtìkejì ọlọ́mọ sí ọlọ́mọ náà o. Ah, iná ọlọ́run ọba ọ̀dá ọlọ́mọbìnrin náà o. ọlọ́run ní lópin ìgbà tí sánmà bá ti ń jẹ́ sánmà tilẹ̀ torí pé ọlọ́run ọba rẹ̀ ń kọ́ fẹ́ ẹ́ lólè máa yorí ní tó bá wù ní máa ń ṣe àrà tó bá wù ní máa ń dá lérí ẹ̀dá ọlọ́mọ dára alérí. wàá máa ń lẹ́rí náà sùn ìdù. ìgbà tá a lálẹ́ kìí á máa àwọn àkóso eré ibú àwọn àkóso eré ọ̀rọ̀ àwọn ففي الجنة jannah khalidina fiha àwọn eléyìí ní inú àlìjánà làwọn wà ọlọ́njà lè sí àlìjánà lópin ìgbà tí sánmà ń bá jẹ́ sánmà tilẹ̀ ń jẹ́lẹ̀ inú àlìjánà làwọn eléyìí wà ní ìbàyí ọlọ́run bá ti fún wa nírò nípa ọmọ ẹ̀dẹ́ ènìyàn bọ́rọ̀ wọn ṣe rí lálẹ́ kìyàmà méjì lèyìn pín sí nínú kéèyàn jọ máa ná àbí kéèyàn jọ ọmọ àlìjánná àwọn tí ó jọ máa ná òun làwọn tó bá jí eléyìí ibú èèyàn àwọn tí ó jọ máa àlìjánná àwọn tó bá jí eléyìí lé ní. ìwà jẹlẹ́rìire ìjẹlẹ́rì ibú látàrí ilẹ̀ yóò ti jẹ kèé sí pé wájú àdìkíyàmọ̀ tán lè wọ́n á jẹlẹ́rìire ló ibú kọ́ iye ayé yìí yà yín lèyìn ó ti ṣiṣẹ́ tí èso délé ríire ayé bíbá yìí náà lèyìn ó ti ṣiṣẹ́ tí èso délé rí ibú èèyàn ọlọ́run ṣàlàyé fún wa pé àwọn méjèèjì ibi tẹ́ni kọ̀ọ̀kan ó sì wà ẹni bá jẹ́ lérí oníwà lè jẹ́nà ẹni bá jẹ́ lérí ibú oníná ni ọwọ́ àṣeyìí tó wà lè jẹ́nà ìjẹ́rìí rẹ̀ àtàyé ni dáadáa tó ṣe ni èyí tó sì wọ́n náà eré ibú tó fọ́ ara ẹ̀fà látàyé yà yín ló sọ́dọ̀ ọmọ náà o dáadáa tíyàn bá ṣe òun ló lè sọ́dọ̀ ọmọ àlìjánná bọ́ọ̀ bá ti ṣe dáadáa ọmọ náà lè yàn ọlọ́mọ sàṣẹ wa lè lórí èèyàn àwọn wo lè rí èèyàn lónìí àwọn là ń tọ́ka ẹlẹ́rìíre sí láyé lónìí bí lágbájá ẹlẹ́rìíre nu kọ́dẹ̀ lómi àtọ̀rọ̀ fọ́ọ̀mù ẹ̀ pé ọlọ́run ti kọ́ ọmọ mi rí báyìí torí pé òun ti rí i pé làwọn eléyìí ṣé láàkáyé tiwa láàyè wọn eléríire èèyàn láàkáyé wa láàyè wọn eléríire ìwé èèyàn lónìí bẹ́ẹ̀ bá ti lówó láyé òdeléríire nu ntẹ́lómi fi ń wọn eléríire nu pé á ọlọ́run sáà náà wọn eléyìí subhanallah kí ló dé ẹ̀ wọ́wọ́ ni ẹ̀ wọlé tí wọ́n kọ́ ká ní pé kéèyàn ní owó tùlùtùlù. ní sọ̀rọ̀ ìdílé rire ni ọ̀rọ̀ kọ́ọ̀rún náà ní jásí tó jásí ẹ̀wọ̀n bọ́ọ̀rọ̀ ti padà sí kọ́ọ̀rún náà tó tówó rẹ̀ gbogbo owó rẹ̀ àti ilé rẹ̀ ọlọ́run ó tẹ gbogbo ẹ̀rì àwọn táwọn náà wọn wọn náà ti máa ń ronú tó bá rẹ́ nìkan tó kọjá ní mọ́tò tó sí èsì sérí bọ́bá wọn lé àwọn kan tó ń wọ̀ tó àwọn táwọn náà níjọ́ ti kọ́rún náà ti ń ṣe fáàrí pẹ̀lú owó rẹ̀ tí ní ah, ọlọ́run kò sí báyìí wọ́n padà wípé àtàsán ni kéèyàn lówó túmọ̀ eléríire èèyàn jọ̀mọ́ níta fi ń wọn eléríire kọ́ ńlá yíyan yìí àmọ́ àwa lónìí níta fi ń wọn nù ẹlòmíì ó sì wọn sípè fọmọ ẹ̀rọ ń ṣàdúrà fún kọ́dà ẹlòmíì àfàfà kan wọn ọmọ ẹ̀ bí i ah, bọ́lọ̀ ti tàfà ìmúra ṣèwọ́ náà ìwé kọ́ tó ṣe kọ́ tó ó àfà ti ń gérí èèyàn sígbà yẹn tí wàá rí mọ́tò ń di rẹ̀ tó ti wá kọ́lé anabi muhammad sallallahu alayhi wa sallam anabi jókòó njọ́ kan ẹnìkan wá kọjá wájú anabi arákùnrin kan náà wà pẹ̀lú anabi muhammad sallallahu alayhi wa sallam arákùnrin tó wá kọjá wájú anabi yìí tálíkà parí sáré tálíkà parisa rẹ̀ tó ní ah ọwọ́ yà bá àwọn eléyìí láyé ẹ̀ ó parisa rẹ̀ sẹ́pẹ́ rẹ̀ lómi bẹ́ẹ̀ ah ah ọlọ́run òde ó sàwọn eléyìí bó ṣe wù dé ó wa kọjá anábìyẹn ní kí lọ́ọ́ fẹ́ sọ́n pa arákùnrin yìí ah, arákùnrin ní sáwọn eléyìí àwọn eléyìí ọlọ́run sànù wọn o kọ́dà bí yẹn bá lọ fẹ́ fẹ́yàwó ń bì kan wọ́n bẹ́ fún yàn tẹ̀tẹ̀lẹ̀ báwọn eléyìí bá tẹ̀lé yàn lọ́hùn ní fún yàn bí yẹn bá sẹ́yìn tí wọ́n fẹ́ báyàn wí tẹ̀ tẹ́lẹ̀ káwọn lè wá sí ọ̀lọ́pẹ́ láti má bá ń bá wí wọ́n tún wá dákun fún yàn. ẹ̀yin ni ẹ mọ àwọn tá a máa ń fojú bẹ́ẹ̀ wò ẹlòmí yóò máa lu ọmọ ẹ yóò máa bọ́ ọmọ ẹ wí bẹ́ẹ̀ nìkan bá wá sọ pé torí pé ẹni òun ni kọ́dà ẹni lè jùlọ lọ́jọ́ eré àmọ́ kó ṣe rí ṣe sí ẹni òun ni bọ́lọ̀ sí ẹni òun ni láyé kò ní dáhùn bẹ́ẹ̀ ló ń bá wá tí ò tó lọ́jọ́ erí àmọ́ ti rí kẹ́bùkẹ́bù wá sí kí lọ́wọ́ ẹ̀ yóò wá dáhùn ọláyé ló jẹ́ o ẹgbẹ́ ọmọ ẹ̀ nípe ní ọláyé owó ní sọ̀rọ̀ ibi tá a fi ti sí lónìí nù ẹnìkan wá kọjá anábìíní kí lọ sọ pọ̀ eléyìí àwọn tẹ́jẹ́ kan bá kọjá tẹ́yìn náà wọ́n fi wọ́n tọ́ ọ́dọ̀ ọlọ́run ìwọ̀n náà kọjá àwọn mọ́tò hẹ̀rẹ̀mù ló gbé kọjá lápèjúwe ó láwọn eléyìí bẹ́ẹ̀ bá fẹ́ tọrọ obìnrin tó bá fẹ́ fún yàn tẹ́ẹ̀ tẹ́lẹ̀ báwọn lè bá débẹ̀ wọ́n fún yàn anabi sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ ni tó bá ní kọ́lọ̀ ń ṣe nǹkan yóò sì ṣe alákọ̀ọ́kọ́ tó kọjá òní bó bá ní kọ́lọ̀ kó ṣe nǹkan yóò sì ṣe bó ṣe jẹ́ ní ọlọ́run bá tó eléríire ìyanu jàmá ẹ má jẹ́ àfi owó àsìkí ẹ má jẹ́ àmọ́ àfi wọ́n eríire mọ́ ká má bàa má ká má sọnù kúrò àná ìbí tá a wọ eríire sí mọ́. ẹlòmíín tó wọ́n fẹ́ tó kàkéyè lónìí ó nípò ó nípò ọlá ìtẹ́nu kàkéyè nu tó bá ti dépò ọlá báyìí áá ọlọ́run ṣàánú àwọn eléyìí subhanallah níta àwọn mímọ pé ẹlòmíín mọ pé ọlọ́run ṣàánú àwọn eléyìí òun ni tẹ́ ń jẹ jẹ báyìí tó àwọn tó ń jẹ yóò wá ronú àtúnwá sunkún sínú ọlọ́run ọ̀sùn wá àwọn eléyìí àwọn eléyìí èèyàn ayé fi yún wọn o ayé fi yún wọn o ọlọ́run bá ń ròyìn àwọn gèfè nínú Al-Qur'ani Karim ọlọ́run ní àwọn gèfè rí walladhina kafaru yatamatta'un ọlọ́run ní ẹ̀rọ àwọn gèfè rí wọ́n máa gbádùn láyé wọ́n máa yọ̀ wọ́n máa ṣe sìn bí ẹ̀ranu ṣúgà olúwa ní wàyà kùlùún wọ́n máa jẹ wọ́n máa mú tó wù wọ́n àmọ́ tó ti bẹ́ẹ̀ kàmẹ́tà kúlù àlẹ́ àmì. gẹ́gẹ́ bá àwọn dábàá ti máa ń jẹ làwọn náà máa jẹ musa máa jẹ sìn ọlọ́run tó náà wà nàárú mọ́síwàláhùn ibi tọ́rọ ń padà já sí iná náà ni. ẹ má jà máa fi dúkìá ìkóra ayé jọ ìní ntọ́lọ́ máa ń ṣe fún yàn láyé ẹ má jà máa fi wọn eriri mọ́. àwọn eléyìí ò túmọ̀ pé rire ni tọ́lọ́ ó sì fún yàn kò túmọ̀ pé ibú ni o. àmọ́ tá a máa ń fòfin lágbájá eléyìí èèyàn náà nìyí nǹkan. torí ló mí ẹ mọ́bi tó ti rí àwọn nǹkan ló bá nú jẹ́ tẹ owó yìí tẹ́ ń pèlè rire yìí. ẹlòmíì ń tọ́kọ sí ìkànnì fi ń rí èyí tẹ pọ́nú owó nàìjíríà lónìí nu wọ́n bá ti ń jẹ́ tẹ́wọ́n tó wá kí n tó pọ̀ lónìí nu kí là ń fi wọlé rírì èèyàn n tá à ń wọlé rírì èèyàn ẹ wo bó bá ti kẹ́ ni wọ́n ó rí ó lówó ni o kò lówó ni o ẹ wo nǹkan mẹ́ta lára rẹ̀ bẹ́ẹ̀ bá ti rí mẹ́tẹ̀ẹ̀ta lára rẹ̀ elérìí èèyàn ni àmọ́ gbogbo tí ẹ bá wo ni láyé kọ́dà kó máa rùn pa náà bẹ́ẹ̀ bá ti rí mẹ́tàtà yìí lára rẹ̀ kìí ṣe lérí èèyàn lérí ibú èèyàn ni. anabi sallallahu alayhi wa sallam qul inna allaha yu'ti dunya liman yuhib wa liman lam yuhib ayé atẹ̀fẹ́ni tó bá fẹ́ atẹ̀fẹ́ni tí ò fẹ́ náà walakinna allaha la yu'ti al-iman illa man ọlọ́run ní fẹ́nìkan ní imani àfẹ́tí bá nífẹ̀ẹ́ sí àkọ́kọ́ nu tẹ́fù pé eléyìí yẹn ni kó ní imani. ka eléyìí lágbájá ó wá lówó kò lówó iṣẹ́ fi wọ́n nù pé ọlọ́run sànù àwọn eléyìí ó ní imani. al-imanu al-jaazi al-imanu sadiq imanu òdodo ni o torí táà fi wọn wọn imani lónìí mi ò mẹ́rẹ̀ mọ́tà títí wa kéèyàn ó kú fún yẹn kó máa sunkún ah! ó ní imani púpọ̀ ah! àìmọ́ tọ́lá kẹfẹ́ ilé mọ́ sunkún sínú ó ní mọ́ni púpọ̀ kó sunkún ẹ wá wọlé ẹ tó ní mọ́ni olóòsìn kan rọ̀ yìí lóòsìn kan rọ̀ yìí èyí é ní mọ́ni kó sùn kan mẹ́nu ọ̀lẹ́lẹ́ èyí ó ní mọ́ni kó sí gẹ́rẹ́ tí ó sallallahu alaihi wasallam tó fáwọn sọ̀hábà kèé sásìkò ẹ̀rẹ́ ẹlẹ́ẹ̀kejì àtọ́kùwà ẹ tún wá na ẹni yìí ó níbẹ̀rù ọlọ́run nǹkan méjì yìí òun la fi wọn ìmánì èyí tó jẹ́lẹ̀ kẹta rẹ̀ méjì ni mo fà jáde al-amalu iṣẹ́ dáadáa bẹ́ẹ̀ bá ní ìmánì tó sì ọba kí ni ó mọ̀ jáde láàárẹ̀ al-amalu iṣẹ́ dáadáa kí ló ń pè gbogbo tí yẹn bá ń ṣe nínú sẹ́láyé tẹ́rì bẹ fún látọ̀dọ̀ anẹ́gbà Muhammad ìṣe dáadáa nù. gbogbo tí yẹn bá ń ṣe láyé tí ò sí ẹ̀rí fún nínú kìtáàbù àti súnà burúkú ni jama. ìgbà tó fẹ́ sàlàyé àwọn wòlíì àwọn wo ni wòlíì. Kila láwọn fi wọn wòlí lónìí rádaràdá wàláì rádaràdá ni wọn wòlí fún ìbò làwọn ti àfọkọlọ tó wá sí èyí ò jẹmọ fún seven days ẹni wòlí ni ó kó sínú kànga irú wòlí ó sì wọnú nǹkan náà wàlíyà yẹkúnú wàlíyà ṣètọ́n tó bá lọ jẹ́ wòlí wòlí èsù yóò jẹ ọ̀ kí wọn yàn lọ́rọ̀ yàn fúnjọ́ méje àlọ́ọ̀kírun sàá àlọ́ọ̀kírun kò tọ́tọ́ kó sí àmọ́ ọ̀kí lọ́rọ̀ ọ̀kí mọ́sálásí jẹ̀mọ́ lọ́kùnrin bọ́ọ̀lù ti ajẹ́ wọ̀n yìí wọ́n lẹ́yìn ti rí tánàbí sallallahu alaihi wasallam anábì kírun tánjọ́ kan anábì ni mo ní èròǹgbà kan tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ká tó kírun mo fẹ́ ní kíní kẹ́nì kan ṣáájú ni kí wọ́n wọ́n wọlé lọ́kọ̀ọ̀kan kí n pa àwọn kan lọ́wọ́ kí n máa sun àwọn tí òwà mọ́sálásí kí n máa wá sun wọ́n mọ́lé àwọn tí wàá kírun ọ̀ràn ìyanu mọ́sálásí ní jàmá kí máa sun wọn mọ́lé anábì ní àmọ́ mo rò kankan tí mo rò mo wo ẹni tó rẹ̀ ti mẹ́nu lé mo wo obìnrin tẹ́pẹ́ kó wá kírun mọ́sálásí sọ̀rọ̀ ìyàlé lórí mo sì gbọ́mọ kékeré tí irun èti sọ̀rọ̀ lé lórí nítorí wọ́n òun tí òjò sun wọn mọ́lé ba kálá sọ̀rọ̀ ní bẹ́ẹ̀ lékiri ọ̀sẹ̀ yóò wù wọn mọ́lé ni òun á gbọ́ rádì wòlíì níbo lẹ́yìn ti rí eléyìí gan olúwarígẹ̀ tó di wòlíì àwọn nǹkan tó jọ́ ọ̀rọ̀ ẹ̀yọ́ kọ̀ọ̀kan máa ṣe náà ìgẹ́ni ọlọ́ọ̀ba ọlọ́wà ní alladhina amanu wa kanu yattaqun níta máa fún ọ̀pẹ́ wò lílẹ̀ ní èyí kó ní ìmánì kó ti bẹ̀rẹ̀ ọlọ́ọ̀ba tí wọ́n ní bẹ̀rẹ̀ ọlọ́ọ̀ba àti ìmánì al-amalu salih yóò máa gidi jáde lára rẹ gbogbo nǹkan máa ṣe yóò máa bá ta nẹ́bí mu sallallahu alaihi wasallam iman àwọn lérí ibú lónìí lẹ́wà sọ́dọ̀ èèyàn lónìí àwọn tẹ́pẹ́ tí wọ́n ra wọ́n sì ń ba táwọn yẹn jẹ́ lọ àwọn la sọ nìyẹn lónìí jàmá abiọlọ́wọ́n balẹ̀ kí ọlá mọ́sàsíwá lè rèé yẹn o jẹ́ abẹ́ lè rèé tẹ̀kọ̀ tó wọ́n fẹ́ délé rèé yẹn nǹkan méjì tó máa wá lélẹ́ yìí gbogbo ibi tó máa ti wá wá ọmọ wa rí èyí ń jòkó lé kó mẹ́rin àmọ́ kọ́ ni lọ́dẹ̀ ẹni tó ní wọ́n ní fàákìrù ṣẹ́yìnlá yóò sì ẹni tí ò ní nǹkan ò lè fún yàn ọ̀dọ̀ kìí ṣe ilé kéwú nìkan nìyẹn ti ń ríru ẹ̀ súnmọ́ àwọn tí wọ́n bá ní imán àwọn tí àkídà ń bẹ lára wọn àlẹ́ àkídà tó sọhíhà àkídà tó lálàáfíà àwọn alùsùnà là ń júwe fún ọ tí ò bá yé ọ. súnmọ́ àwọn alùsùnà ibẹ̀ ló ti rí imáni súnmọ́ àwọn alùsùnà ibẹ̀ ló ti rí ìbẹ̀rọ lọ́wọ́ba gidi tí wọ́n á gbéṣẹ́ dáadáa jáde lára rẹ̀. àwọn tó tó pọ̀ mọ́nu o àwọn tó tó pọ̀ mọ́nu o ọba fẹ́ àmọ́ àwọn afá tó sọ fún ọ pé ọba bẹ jẹyàn àbí kọ jẹyàn àwọn tó sọ lórí ibùnú jàmá àníkọ sáà máa wá afá káàkiri afá súnà lèyàn máa ń súnmọ́ kó máa kọ lẹ́kọ̀ọ́ òun máa súnmọ́ kó máa gbọ́ wá sí rẹ̀ òun fi délé rírẹ o nǹkan méjì tó lè sàn délé rírẹ nu al-iman wa at wa sallallahu ala wa sallam. الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد صلى الله عليه وسلم أدى فلان عليكم كي ألام كما بقى نبوى محمد إنه خطبة لا قطع شيء أسأل أيام كان تولي صنع دليري إن تولي صنع دليري ونكي أن إيماني كيسي بأ أبا ìmọ̀ntọ́ wa lọ níyì àti bẹ́ẹ̀ ọlọ́run ọba iṣẹ́ dáadáa máa jáde látara méjèèjì eléyìí ìyànnú o ọlọ́run jẹ́ àṣàgbàpọ̀ àwọn tó sọ adé lérí ibú àwùjọ tá a wà yìí àwa òbí ẹ ká sọ̀rọ̀ wa dáadáa ẹ sọ̀rọ̀ wa dáadáa o àfa níyì àfa gbajúmọ̀ nǹkan àfi ń fọmọ sọ́dọ̀ rẹ̀ kọ́mọkọ́mọ alẹ́kọ̀ọ́ o afa yìí gbajúmọ̀ òun ká máa ń pè wá pé ààbò fẹ́ sí programu kan pa bá wa sí nǹkan o ẹ wúru afa náà sún níbẹ̀rù ọlọ́run só sì ní ìmánì. lónìí nínú àwọn tó yẹ ká sá fún láwọn aláburú èèyàn àwọn àfihàn sufi ni o bí aburú sufi ò bá ti máa yé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ti ń yé nísìnyí àwọn afa sunan ti ń sàn tipẹ́ tí wọ́n bá ti máa ṣàlàyé ni aburú ìbá ti jáde ti pẹ́ alhamdulillah sufi èsè e mùsùlùmí alìsílámù fi wádìn wàtàsọ́wù fi wádìn à òdodo ní sọ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìsìlámù dádó gédégbé sufi dádó ni o àmọ́ àwọn sufi fẹ́ da ìsìlámù lómi gbóná náà fi wọlé kọ̀sìlámù sufi kèé ṣe nítorí pé súnfì wọn kì í kírun wọn ò sì bàbàrà rún. ẹ ti máa gbọ́ lórí mídíà ní ti dáadáa ọlọ́run ni wọ́n ní. léyìí tí ń lọ lọ́wọ́ nísìnyí nínú àwọn àfa èmi o mba bá mú kọ rẹ bá sọ fáyé sá fún un àtàwọn tó bá ti láfẹ́ ń sunkún ilé yẹn sá fún pátápátá àwọn tó ń bá lè kí àmọ̀ yẹn jẹ́ ni o àwọn tó ń lè sọ̀rọ̀ lórí burúkú ni o ó ní irun àwọn kankan bẹ tó jùrún lọ ó la sàlátù ànábì ìfẹ́ ànábì jùrún lọ kéyì ìfẹ́ ànábì jùrún lọ níbo. ẹlẹ́ẹ̀kejì wọ́n ní bí máa ń sọmọ lóko lọ́wọ́ nǹkan máa ń kírun máa pèrun ẹ gbọ́dọ̀ lọ kírun àbíkọ́ sọmọ lóko tán pẹ̀tà ni ó kírun ọ̀hún ìbọn mọ́tẹ́ ìsọ lóko náà ni àwọn àfáà náà nu láwàní rẹ̀ sì ré ní ìbá tí ìbá tú láwàní rẹ̀ ó bẹ̀rẹ̀ ká gbọ́ mọ́sálásí yìí tí ìtẹ́ fi wọn ni ọlọ́run náà rẹ̀ jẹ́ máa ń lu yìí nílùú ọrin nílùú àfáà kí ẹ mọ sọ gbólóhùn yìí kó rẹ̀ téèkù káàdì má gbọ́ fún wọn mú ki wọ́n á ní ẹ̀sìn tẹ́ gbélé rí gan yé mi o ìlú ẹ̀sìn ìlú àfà kí lẹ́ ń fa kí ẹ máa sọ gbólóyìn lọrin kásìmù tí na sì máa mì aburú àwọn ẹ̀sùn fínú o àbí ká má dákẹ́ o kó tó pé wọ́n gbé tata àwọn èèyàn tó láwọn èèyàn jòkó ti tẹ́ ń gbọ́ ó sì láwọn ọmọ ń àgbọ̀ ọ̀dákẹ́ o tẹ́lò mi wà sí pé látakò náà ni kíláàtàkì wà ní wà sí tẹ́tẹ́lẹ̀ àtakò náà ni ó bẹ̀lẹ̀ rí búrẹ̀ rí búrẹ̀ ó ẹ̀mọ́ jẹ́ àtakò náà ni bánábi tẹ́lẹ̀ ṣe nù àwọn àbúlá bí i wọn o ẹ̀dàkùn lásìkò ànábì gan-an fẹ́ ni táàbù akóyẹ rí kan wá lásìkò ànábì wọn kó mọ lọ́wọ́ wọn lọ kírun tí wọ́n máa ń kójọ wá àti ń kójọ táà sọmọ ló kọ yìí àbí rọ́ọ̀tà ń pa fúnra wa ta ló ní káfà sọmọ ló ta ló sọ bẹ́ẹ̀ kábà ó sọ wọn ló kan ẹja kò sínú kùránì kò sínú àdíìsì fọwọ́ ọmọ ẹni ọdún wọn ń ṣe lẹ́yìn náà ọba wọn máa ń kọ́ wọn lọ́wọ́ wọn máa ń pè wọn gbọ́dọ̀ lọ abúlá ńlá ni ó wà láì hàbí díẹ̀ díẹ̀ ni wọ́n ṣe mú o ẹwọ́n kíjì ká bó ti bẹ̀rẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ nu o níṣì ó ti wá gbé jáde pé kò tẹ̀sí ti ń jẹ́rùn tiẹ̀ bó ṣe máa wí díẹ̀ díẹ̀ náà nù tá a bá máa kán lẹ́nu kò ṣe báwọn kan náà àwọn òbí kan ló ti àwọn ọmọ sí ti ń kọ́ ń kéwú tán bá jáná sí. kálukú ẹja ronú ẹwù àbá àtẹ sọmọ yín sí lọ́dọ̀ lásìkò tá a wà yìí wọ́n sọmọ yín délé rí ibú àmọ́ àwọn tí ó sọmọ yín délé rí rẹ nígbà ọ̀tá yín ẹ̀yọ̀ kan yín náà ni ìkúnlẹ̀ yín náà ni àwọn tí ó sọmọ yín délé rí ibú àwọn ń kúnlẹ̀ wọ́n sì báyé jẹ́ yàrá kìámà kí láǹfààní ọ̀tá kójọ tí òwúlò jàmáà. torí ìkúnlẹ̀ ẹnu ìdíkú ọ̀fọ̀ ọmọ tiẹ̀ sọ́dọ̀ àwọn àfáà súnà tiẹ̀ títí ń kúnlẹ̀ òun náà padà lu eré rẹ̀ òun ní ó padà lu rẹ̀ kẹ́yìn ayé tiẹ̀ ní kó sá lò òun ní padà kọ́lọ́kọ́ jẹ́ asatọ kan sápò olú ìgbà tó ń gbé dídí èèyàn àwọn òbí wọn ń tọ́ka ṣé bọ́lọ̀ pẹ̀sẹ̀ pẹ̀sẹ̀ táwọn ọmọ yín ṣe yín nu àbí gbogbo ẹni tí ó bá jẹ́ pé ń sá fún súnà Muhammad tó lọ sọmọ sílé kéwé tí èsè ń súnà bọ́lọ̀ padà yanú torí pé ẹ máa kó ògùn mọ́ kéwú ni ẹ máa yàtọ̀ ara jẹ ẹ máa kọ́nà ká mọ́ wọ́n jẹ́ máa ń ṣe ìkì lọ́wọ́ ẹ máa ń kírun lọ́wọ́ kó mi yìí kí o. igi sẹ́sọ igi fún àwọn ọ̀sẹ̀gbìn láti kà lẹ́bi sẹ́yìn kúmẹ̀. bóò ni àwùjọ tí wọ́n ti àjọ sí báyìí igi bó o sẹ́wọ̀n pé àbá àti ibi igi ni. kò sí sẹ́pà bàbá ẹsẹ̀ ń bi igi bàbá ọmọ náà ni ó ṣe kútùbà gbàtà àti yọlọ́dọ̀ tá a kéwú mọ́lá àbá àbá wa ṣe é kò sí kíní kankan táwọn afẹ́fẹ́ ń bi igi a nídìí àfáà ń bẹ pé àfáà ń bi igi kò sí bẹ́ẹ̀ bàbá ọmọ ní òṣè kúgbà pé iná alhamdulillah bàbá ọmọ tọ́lá bájá ó ti tọ́ kí n kàfà à ah, ọlọ́run mọ̀ dára sí tí n tí ò wá lẹ́rìí inú ẹ̀sìn lọ́wọ́ ní tó jẹ́ òtọ́ ìsìláàmù wọ́n máa ń ṣe lọ́wọ́ ní tí ò wá nípìnlẹ̀ inú ẹ̀sìn ọ̀hún tàbá ń ṣe lọ́wọ́ ọlọ́mọdé aṣọ́fò gbogbo tí ò nípìnlẹ̀ inú ẹ̀sìn ẹ ti yàn eléyìí lọ́sì bá rìn tẹ ìdílé rire bí yóò bá délé rí ibú náà ayé iná ti bẹ̀rẹ̀ eléyìí ibú lè yóò dá yóò bá rìn tí èdè lórí ibú àlàyé là ń ṣe fúnra yìí ẹni bá wo gbọ́ ẹni bá wo máa gbọ́ abẹ́ ọlọ́run bàbá lè kí ọlá gbogbo àwọn tí wọ́n ń sọ̀sọ̀ fún sọ́bàá yìí mọ́tàbà ṣìdá fún ọlọ́run ìtọ́sọ́nà mọ́tàbà ṣe ọlọ́run bí kí wọ́n mọ̀nà lè rí wá wà nítorí pé àwọn gẹ́gẹ́ làwọn èèyàn súnmọ́ jù àwọn èèyàn làwọn ti fẹ́ràn jù ọlọ́mọsàbà kọ̀nàmọ́ wọn ọlọ́run la ilaha illallah sàlékún mọ̀nàfáà náà la ilaha wa sallallahu